ṣe àrí gbogbo àwọn ìdí tí wọ́n jẹ́wọ́ yìí ṣé àárẹ̀ èèyàn jẹ́rìí tìrẹ lọ́jọ́ tó bá kàn án bàbá jẹ́ bísí. Praise the Lord. Amen. Um, evangelist Túndé Ògúnbọ̀dé lórúkọ mi. Ah, mo lè sọ kankan lórí nǹkan tí bàbá pastors reference sọ lẹ́ẹ̀kan. Aslat Aremu bọ̀dá mi gangan ni alhaji rosabunmi abusubi my sister Konyo, ní ìyàwó Sir, mi sà ìwà kan wà nínú Kaslat àti òrìṣàbùnmi bó ṣe sùn yìí olùfẹ́kẹ́ dúró tì tí òrìṣàbùnmi bá ní hundred naira lọ́wọ́ What's the ní ìṣòro one thousand naira ẹnìkan wá sọ fún dọ́dọ̀ ẹ̀ pé ó ní ìṣòro one hundred thousand naira òṣàbùnmí wà ní fi hundred naira owó ẹ̀ lọ yá one thousand yóò wá lọ fi tó ní ju hundred thousand yóò gbọ́ bùkátà ní hundred thousand yóò fi one thousand tiẹ̀ sílẹ̀ likewise this man mo fún táwa rẹ̀ mú not because he's my brother but i'm telling you ó dé wá pé mi nìkan nínú níwájú ìtọ́ Olódùmarè tí màá lè dúró sí this very woman tí ẹ̀ ń wò tó ti di ire lónìí yìí kò sábòmí ó ní ọkàn kan tí mo fẹ́ kí àwọn tí ó yẹ ká káwọn náà béèrè fún ọkàn yẹn ọkàn tí a ní àwọn tó wà lókè tó bá ní nàìjíríà bá dáa jù báyìí lọ ọkàn tí kì í ro ti ara rẹ̀ ṣùgbọ́n tí mo ro ti ẹlòmíì àwọn tó wà lókè wọ́n sọ̀sọ̀kúsọ you go to social media and the news wọ́n ní Túndé Ògúnbọ̀dé kan ó. Oh, ó sọ̀rọ̀ sí àwọn tí wọ́n kọ news ìbàdàn oríṣàbọ̀mí mo padà sórí social media mo sọ pé ọmọbìnrin tó tó sọ ọ̀rọ̀ yẹn pé covid nineteen pa oríṣàbọ̀mí i want to clarify that mo ti sọ fún bàbá adẹ́rùbọ̀kọ̀ àti àwọn èèyàn tó bá pé ọlọ́run ló pè mí ọmọbìnrin yìí tó fọ lókè mà láéláé because oríṣàbọ̀mí died and i verify her corpse wọ́n pè mí ní aago kan àbọ̀ lóru and I left my home with my wife straight to the hospital I saw this woman on the couch excuse me, bí èèyàn kan bá ń parọ́ eh, àwọn ìjọba ń tàn wá jẹ wọ́n ń kó owó wa ọmọ kan tún wá lọ sí social media ó tún parí pé covid nineteen covid nineteen ló pọ̀ ṣá mo sọ sá tó bá ṣe pé ní tòótọ́ ní tòótọ́ ọmọbìnrin ò ní inú burúkú sí ẹni yẹn tó sì fẹ́ bọ orúkọ ìdílé ẹ̀ jẹ́ ìdájọ́ olódùmarè àdúró de bàbá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ní pé níjọ́ tí ó bá kàn ọ́ níjọ́ tó bá kàn ọ́ kí làwọn èèyàn ó sọ I can testify to this dead woman today ó ní ọkàn kan ọkàn ọlọ́ ṣé wọn náà lọ́kàn ọlọ́ so lágbàdá fẹ́ ṣe fíìmù ẹ̀yin eléré mo tún bá ń sọ yẹn o wọ́n fẹ́ ṣe lójú àti ìfọ̀ ní five hundred thousand òní bá gbárùkù tì bọ́ olùṣẹ́fẹ́ kó dìde òṣèlú talent ẹ̀ kó fi gbẹ́ lómi dìde ẹ̀yin ìjọ pásítọ̀ wà sùsẹ̀ ẹ̀ mọ̀ àwọn àrùn tí ó mọ̀ ẹ̀yin mo pé ṣe tó ẹ̀ pásítọ̀ sọ nìyẹn kí ni ó sọ jọ ọba kú ó kù ọ́ àtẹlẹ́dẹ̀ ọlọ́run á forí jì ọmọbìnrin tó sì tẹ̀ sáfẹ́rẹ́ ìlú ọ̀la ẹ̀ ò tún ní ṣọ̀fọ̀ hallelujah mo rò pé evangelist tó ń sọ̀rọ̀ evangelist Àrẹ̀mú. Ògúnwó Bọ̀dé Sọ̀rọ̀kì ẹ bá jẹ́ tún Bọ̀dé tí wọ́n ti sọ̀rọ̀ báyìí màá ní ká gbàdúrà ká sì ṣàwọn ètùtù ká máa lọ wọ́n ti wàásù ṣùgbọ́n a gbọ́ wàásù ní ìṣẹ́jú mẹ́wàá mo fẹ́ kí o yìí ó lè ṣe létọ́ ọ̀pọ̀pọ̀ ìrẹ́lẹ̀ yìí o. You may not have an, another opportunity wọ́n lè ṣe lẹ́tẹ̀ náà kó gbẹ̀yìn náà lélẹ̀ èmi kò ń sọ̀rọ̀ adìyí tó bá dé kí lọ́ọ́ wùsọ̀ ní ọtí ṣe tán ni. arábìnrin wa ò sọ pé ó ṣe tán ọlọ́run ló tó ìkan náà wà lùfà máa sọ̀rọ̀ wá ní nígbà tá a fẹ́ kúrò ní ọ̀dọ̀ bàbá náà a ti sá ẹ̀ dìtì kò dẹ̀ ṣe é yí padà oníṣẹ́ onítàbádáyé olúwayọ àkàkúrò lójú wa tí ikú bá wá dé àtàwọn tí ó ṣàgbà wa àtàwọn tá a ṣàgbà wọn máa sọ pé kò tí yẹ kó lọ bẹ́ẹ̀ sì ló tá a sáìn ó ti gbẹ ohun tó sáìn ti gbẹ ẹ̀yin bàbá ilé ọlọ́run yóò tù yín nínú ẹ̀yin ìyá ilé yóò tù yín nínú ẹ̀yin ọmọ ẹ̀yin àbúrò ọlọ́run yóò tù yín nínú ohun tó ti sáìn lọ́dọ̀ bàbá god olófùfù ilẹ̀ yẹn kò lè kọjá torí náà ẹ já gbà lọ ọlọ́run kò ní fún wáṣẹ̀ ló kọjá sí ẹ já tẹ̀síwájú nígbà tá a gbé ọ̀rọ̀ ọlọ́run ní ìṣẹ́jú mẹ́wàá ẹ fún wa ní twenty to thirty or twenty one three sí àpàlù gbogbo olúwa kó padà sí ilé rẹ̀ olúwa wà lọ́wọ́ thank you. praise the lord praise the lord. ọlọ́run nínú àánú rẹ olúwa ẹ bá wa ikú mama. ṣé bẹ́ẹ̀ lóògùn náà yín wọn lóògùn jésù bàbá kò ní fi wá sílẹ̀ ògùn forúkọ rẹ jésù olúwa wa praise the lord fún ìdílé yìí kí a tó tẹ̀síwájú mo sọ kí gbogbo àwọn ètò tó yẹ ká ṣe á ṣe ṣàpṣàp lórí àwọn lọ tó fẹ́ padà á sì fẹ́ẹ́ dílé nbọ́dì. lórúkọ Jésù Kristi ikú tó yá ò ní ṣẹlẹ̀ sẹ́nì ní lórúkọ Jésù. àwọn gbàrà fún ìdílé yìí nígbà tá a ṣojú ìdílé kìí ṣe gbogbo ẹ wàá sọ agídí aṣojú ìdílé bàbá ìdílé bàbá rẹ ẹ mọ bọ ẹnu ẹ jáde sí i mo mọ méjèèjì dáadáa báyìí ẹdùn wa lórúkọ Jésù aṣọ bàbá ẹ wọn bọ aṣojú ìdílé gbogbo yóò lè jáde ṣùgbọ́n agbára fa aṣojú ìdílé yìí ọlọ́run àlàyé yóò bá di ilé yìí mú ilé oníṣọ́lá ní bàjẹ́ èso tí níbẹ̀ wò èyí tó ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ fi pa ẹ̀ta ayọ̀ lẹ́yìn ìgbò kan wọ̀nyí ó lè lé lónìí tí bíbélì láti sọ wá pé nìwé jóòbù oríkèjìléní ogójì wípé ìgbẹ̀yìn jóòbù sì dáa ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ tó bá lè yí wa ìgbẹ̀yìn ìdílé yìí yóò dáa ju òpin rẹ̀ lórúkọ Jésù àpèrè fẹ̀rẹ̀ adéhùnmí ẹ̀mú láti ṣòro fún yín ẹ bá fi ìdílé lọ lọ́wọ́ àti gbogbo àtọ́wá wọ́n sì máa padà nígbà tó bá parí ètò tán. ẹ jẹ́ ká gbàdúrà ẹ dákun ẹ jẹ́ ká bá wọn ṣàmì ní orúkọ Jésù. Ọlọ́run alágbára ohun gbogbo hàn sí ojú wa lọ ẹ sì nínú ohun gbogbo ká máa dúpẹ́ ìrìnàjò ẹnìkọ̀ọ̀kan ìkáwọ́ rẹ ló wà ẹni tó lè yí padà ò sí àkọọ́lẹ̀ ẹnìkọ̀ọ̀kan tí wọn lọ́run ti kọ kò sẹ́ni tó lè fi kún kò sẹ́ni tó lè yọ kúrò a lọ́wọ́ rẹ nítorí pé ẹ̀yin lè pe ọmọ yín sọ̀rọ̀ nígbà tí àkókò tirẹ̀ tó àwa fìdílé lé yín lọ́wọ́ ọba tí ń dúró tì ní tí fi ń yẹ ni ìrìn àjò wọn láyé yìí mọ̀jọ òfòrí ṣánpọ́n mo bẹ̀ ọlọ́run alágbára ìdílé ìdọ́wọ́ rẹ àìsàn tí ń ṣe ni tí kì í gbóògùn mọ́ fi ṣe àdánwò fún wa o lẹ́yìn ìgbà tó ń pe ìránṣẹ́bìnrin sọ́dọ̀ ní ìdílé yìí bàbá ìkòkò búburú mọ̀jọ wọ ọbẹ̀ ọlọ́run wa ẹ wo bí ìdílé wọn ti dà nísàbúrú ayé májò tọ́ka bẹ́ẹ̀ sí wọn ọlọ́run wa mo wá bẹ̀ ọlọ́run alágbára jùlọ àwọn tí ń gbàdúrà túlàsí fún yàn wá nígbà kúkú ti lọ náà lọ́wọ́ bọ̀ lórí ìdílé ìmọ̀ta bá mi sọ dasán bó bá lẹ́nikẹ́ni tó fọwọ́ sọ̀yà tó tó fi inú bínú sí wọn láti jẹ wọn ní irú ọwọ́ bẹ́ẹ̀ bá wa káàkiri fún ọlọ́run wa ẹ̀yin lọ́ba tó mọ di ìgbàlá yìí jẹ́ kò kọ́ níjọ́ wọn ni tipa oṣù àti àjẹ́ òká bàbá bá ọmọdé ìgbàlà yí wọn ká àwọn bàbá rèé o àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò rèé àwọn ìdílé lápapọ̀ rèé a fi wọ́n lé ọ lọ́wọ́ ìbànújẹ́ mọ́jọ ó ṣẹlẹ̀ sí wọn ọlọ́run ní gbogbo ìgbà tí wọ́n máa ronú pé ah, ìbáṣe pé ìránṣẹ́ ìbìnrin wá wà yóò bá wa ṣe ayé náà máa di fún wọn ọlọ́run wọn ìlọ́po ìlọ́po lọ́dá ti yóò bò padà tí ìdílé iná máa ba ìlọ́po ìlọ́po bá nípa pàrọ orí ọ̀fẹ́ rẹ̀ ayọ̀ wọn bàbá jẹ́ kó máa kú sí i ìbànújẹ́ wọn jẹ́ kó dayọ̀ ọlọ́run wa gbogbo àwọn tó wà láfilé ọlọ́wọ́ ọkọ̀ owó ọkọ̀ àwọn mẹ́ta ogun máṣíìnì ọkọ̀ wọn mẹ́jọ fojú ọ̀nà sílẹ̀ ac ibi ìjáde òkú ìsìnkú mrs ọ̀ṣàbẹ̀mọ òun ni mo lọ tí wàhálà dé lójú ọ̀nà irúgbẹ́ mẹ́jọ ó ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni ọlọ́run àwọn ẹni bí èèyàn kà má ká pàdé wọn lójú ọ̀nà ọjọ́ òní ní ìlú ọ̀la má jẹ́ kí wọ́n máa fi ìbànújẹ́ dì wọ́n mọ́ ọlọ́run wa ṣe alábò lórí wọn ẹ sọ nínú ìwé ìsáyà orí kẹyìn ní ọgọ́ta ẹsẹ̀ kẹjọ ẹni àwa lamọ ẹlẹ́yìn ni ọlọ́mọ ẹni gbogbo apáta ẹni iṣẹ́ ọwọ́ yín là ń ṣe oníṣẹ́ kì í sì jẹ́ kí iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ mo fìdí lé ilé yín lọ́wọ́ lápapọ̀ ìdìbàjẹ́ búburú mọ́jọ́ kàn wọ́n ọlọ́run wa ládàládà ìdè mọ́jọ́ gbẹ̀yìn wọn ilé ìdùnnú ìdílé náà bá wa dì wọ́n mú ẹ̀yin lọ́ba tí ìsinmi tí kì í padà gbogbo bó ṣe lè wù kó àmọ́ ṣe tó gbà bá dé tí gbogbo olúkúlùkù á padà sílé nígbà tá a bá fi olúfẹ́ tá a bá fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ á padà lọ́lé wa bàbá má ṣe padà lẹ́yìn wọn ọlọ́run ní ìdílé ẹ̀mí má má ṣe padà ọlọ́run wa bó tẹ̀ ṣe jẹ́ onígbàgbọ́ tá a gbọ́ ìròyìn rẹ̀ a sì jí àgbàdo àti ìwọ ọlọ́run ẹ̀yin ọlọ́run ó sì ń bẹ láàyè síbẹ̀ gbogbo àdúrà tó ti gbà nígbà tó wà láàyè ìmúṣẹ rẹ̀ jẹ́ kó ṣojú àwọn èèyàn rẹ̀ ọwọ́ apá ẹ̀ bá ń fi dì í mú ká lè máa yìn ọ́ lógo gbogbo tó ti ń ṣe tó ti dá lọ́jọ́ ayé rẹ̀ lẹ́yìn ìgbà tó ń pèsè ọ̀run mọ́jọ́ ó di ìbàjẹ́ gbọ́ aláṣẹ ọ̀run ká lè máa yìn ọ́ ìlú ọ̀là lápapọ̀ ìbànújẹ́ mọ́jọ́ tún wọ ọbẹ̀ ọlọ́run àtọ́ba àtijọ́ yẹ ọwọ́ apá rẹ̀ bá mi fi dì wọ́n mú gbogbo àwọn ọ̀dọ́ ọ̀là pátá níbi tẹ́nì kọ̀ọ̀kan wọ́n wà jésù mọ́jà àtúgbò oko ìwájẹ ni wọn lọ mọ̀jẹ̀ kẹ́ tó pàdé ohun tí ó jẹ wọn ràn wá lọ́wọ́ Elédùmarè ká lè máa yàn ọ́ àtàwọn tó ń gbàdúrà àtàwọn tó ń ṣe àmì àjálù bí mọ̀jẹ̀ ó jálu ẹnikẹ́ni wa o bàbá ẹ̀mí wọn wá fi darí wa ká lè máa ṣèfẹ́ rẹ Jésù Olúwa wa. Praise the Lord jẹ́ kí ẹ jòkó ẹ jòkó ẹ ṣe. àkí gbogbo wa. bá ń sọ̀rọ̀ owó Solomoni ní owó tá a bá ń sọ̀rọ̀ ipò ó ní ipò tá a bá ń sọ̀rọ̀ òkìkí ó ní òkìkí tá a bá ń sọ̀rọ̀ wípé ó ní ìyàwó ó fẹ́ ìyàwó débi téèyàn ń fẹ́ dé. ṣùgbọ́n òye ń yọ Solomoni láti sọ fún ènìyàn wípé ó dára ká lọ sí ibi ọ̀fọ̀ ju bí àṣẹ lọ ó ní nítorí pé èyí ni òpin gbogbo ènìyàn alààyè yóò sì pamọ́ sí ọkàn rẹ̀ àwa tá a wà láàyè lónìí ká lè pa eléyìí bọ́ sọ́kàn wa pé ohun tó gbẹ̀yìn wa náà nìyí o gbọ́ lówó ọ̀ fi kalẹ̀ ẹjọ́ ẹ dákun ẹ jẹ́ kí ariwo yẹn dínkù bọ́ ní ipò ọ̀ kalẹ̀ gbogbo ọgọ́ta ní àfikalẹ̀ ṣùgbọ́n kí ni yóò jẹ́ òpin wa kí ni yóò jẹ́ òpin wa solomoni sọ fún gbogbo ènìyàn àtẹ̀ntútù sọ lọ́sàn-án yìí wípé òpin gbogbo ènìyàn rèé